ti fún lọ́ràn. ẹ̀mí gbígbé ok ok. Okay. Okay. ṣe rí báwọn ṣe rí báwọn onísúnà máa fi bí pààyàn so ó wá ó wá ó wá lọ mú létí bídíà ó mú níṣẹ́ wọn lọ ti ń ṣe bí wèrè báyìí nìyí kẹ́ ẹ tó rí àáfàá súnà torí rí ó dàrú ọ̀nà òjìn kẹ́ ẹ tó rí àáfàá súnà pé eléyìí o àáfàá súnà ni o ah kẹ́ ẹ tó rí i pé orí rẹ̀ dàrú wà lẹ́ ọ̀nà òjìn tí wọ́n bá ní orí àáfàá kan dàrú ní ninety nine point nine percent ẹ wò dáadáa ìṣẹ́fà kò gbó súfì kó gbó ń kọ́ kó jẹ oúnjẹ aládìí oníbídíà ni ó jẹ́ oníbídíà ló máa jẹ́ oníbídíà ló máa jẹ́. ìyá àmọ́ àfọ̀tí lò ó. kọ̀gá sówó ọba fẹ́ gásíwèrè fún un ṣe é rí báwọn. má di sáǹpù kó tó mọ tá à ń sọ ẹ lódodo sọgbọ́ má di sáǹpù má di àpẹẹrẹ tó tó bá ti di àpẹẹrẹ ṣe rí i wọ́n pe àwọn dókítà wá sí orí rédíò wọ́n ní àìsàn wo ló le jù wọ́n bi wọ́n léèrè béèrè báwọn wọ́n ní àìsàn wo ló le jù wọ́n bá ní káàrin máa pè wọlé ah, àwọn kan ní kánsà ni dókítà ọ̀nìyàrá nǹkan àwọn kan ní kinní kan ní ọ̀nìyàrá nǹkan àwọn kan nígbà kan ní ọ̀nìyàrá nǹkan wọ́n sà sọ gbogbo rẹ̀ ah, àìsàn wọn lọ́wọ́ le jù ńgbà dókítà dókítà ní àìsàn tó le jù ó ní àìsàn ọpọlọ ó nídìí tí ó fi le jù ni pé ìmọ̀ sú ẹbí yóò sú ara ẹni tí àìsàn ọpọlọ sì ń dà láàmú kò lè dá oògùn lò so ẹni tí ó bá lò ó yóò sá fún un òun fúnra ara rẹ̀ kò lè dá lò bí kánsà bá mú yàn ìyàn máa dóògùn ẹ lò bí ìyàn bá ní àtọ̀ kínní kan máa dóògùn ẹ lò bí bàbá mú yàn máa dóògùn ẹ lò fún ara rẹ̀ tó bá dẹ́ni tí ó fún ọ lò wọ́n fún ara ó lò wèrè ò lè dá oògùn lò tó fi já sí pé ẹ wu ayé ọ̀pọ̀lọpọ̀ wèrè wọn èyí gbádùn ẹbí ọ̀sà ará ọ̀sà yáà di ní tí wọ́n mọ̀ rí káàkiri ogun títì so tá a bá sọ fún ọ pé o ṣe súnà kọ́ ọ má bàa ya wèrè yẹn òǹgán tó tọ́ba gá sí pé torí kọ́ ọ má bàa ya wèrè ló fi di àlùsúnà wàhálà olóore fún ọ olóore fún ọ olóore fún ọ ẹ wò ó ẹ ẹ òkú nìyẹn máa parọ́ mọ́ sísà mi ń bẹ lára ǹdí ní ìsìn ká tó bẹ̀rẹ̀ tàlímù ni wọ́n ti dé wọ́n ọ̀nà tí tí mo fẹ́ sọ yìí nígbà tí èmi wà nílé kéwù ok tí mo wà nílé kéwù ń jálàbì tí mo ti wá kírọ́ọ̀sì sí súnà àwọn wa máa ń sọ fún mi wípé àbúrò mi kí ló fà tí wèé mọ́ mú tẹ̀sùn bá lọ́wọ́ àwọn wà nù kiri yóò ń gbà yẹn ní kí ló fà á mú lọwọ bákan èyí yọra àfẹ́ ẹgbẹ́ àwọn aṣọ ọ̀tọ̀ ní ọ̀tọ̀ aṣọ la ọ̀tọ̀ ìmọ̀ jọra dáadáa ah mo ní ṣe é rí oníbídíà ni ó jẹ ní kí jọ ń bídíà kò lè yé yín but ó jẹ́ àwa mùsùlùmí ẹni tá à ń pè ló ń bí díà lẹ tó ga sí pé kò fi ọ̀rọ̀ rẹ̀ mọ bá nàbì ṣe ní á ṣe ó ń ṣe ìfẹ́ inú ẹ̀ mọ tiẹ̀ mo ní sẹ́yìn eré mi nìsín ọwọ́ lèmi ọmọ lù sẹ́yìn ẹ̀sìn fa tẹ̀sùn báwọn n ti ń fà ìfàkùfà ní ń fà wọ́n ní mà ń lówó mo ní àá èmi ò ní ò lówó lọ́wọ́ àmì náà ò ní kú ya àtàhẹ́ndì ọ̀rọ̀ ń báwọn bíi two months after ní bá làwọn fẹ́ rí mi n bá lọ bá wọn gbà yẹn wọ́n ń gbé lókè àdú wọ́n bá ní àfà wọ́n sáà mọ̀ sí súnà rẹ lọ ní o súnà ẹ̀ ní kó ọmọ ṣe lọ o mo ní kí ló dé a wọ́n ní àfà ẹgbẹ́ àfà ẹgbẹ́ wa ó dòkè àdúrú ní ní last week o kí ló ṣe gan-an kí ló ṣe àwọn sì ni olórí ẹgbẹ́ wọn làwọn jókòó àwọn akọ̀wé àwọn ẹlẹ́gbẹ́ olóbìn ni o náà jókòó òun wá sọ pé òun pídíà náà ni mọ̀ ṣe àfẹ́ ẹgbẹ́ ó lè rí orí àfa súnà kò ní burúburúburú orí wọn ti wulẹ̀ burú orí àfa súnà burú rárá ṣé à sọ pé ọ̀nà àtijọ́ wa há mọ́ òun nítorí wá kù ní kò mọ̀ ṣe àfẹ́ ẹlẹ́gbẹ́ láíláí kò ní ṣẹlẹ̀ so àǹtí tèmi lọ lórí ẹgbẹ́ tó yẹ kéèmì ó ti àfẹ́ ẹgbẹ́ àmọ́ tó pé mi jẹ́ àfáà súnà mo ti ń ṣe súnà nígbà náà wọn ò fi lọ́kúlọ yẹn lọ mí wọ́n wá rí ohun bídíà tí ọtẹ́wọ́ gba àfẹ́ ẹgbẹ́ wọn ní nàbà sì jókòó sí pàdé o àfáàǹfà tẹ̀sùnbà rẹ̀ ní oríṣiríṣi lọ́fíńdà ní jáde lára rẹ̀ wọ́n ní gbọ̀wọ́ dílẹ̀ kan lọ́ba ọba sífìlà rẹ̀ ọkọ̀ sífìlà rẹ̀ wá ní oríire ò pé àwọn náà sì lé wá ní abas ṣe gbádùn sà kí ló ṣẹlẹ̀ ní ìsìtẹ́ lórí mi ò pé lọ́wọ́ ní màá ṣe wèrè fún yín màá ṣe wèrè fún yín níta gbangba gbogbo ọmọ òkè adú ò gbọdọ̀ mọ́gbọ̀ sọ̀rọ̀ yìí nígbà náà lọ́dún náà lọ́hùn wọ́n lè rántí ọdún yẹn ṣùgbọ́n it's more than twenty five years ẹ lè mọ̀ fún bídíà ya wèrè bọ̀ ọgbọ́n ti pẹ́ àwọn bídíà wọ́n ti ń ya wèrè àwọn afáwọn bídíà wọ́n ti ń ya wèrè bọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n ní àbúrò mi ọlọ́mọdé àṣẹ̀sìn wọn sáré palẹ̀ owó mọ́ nílẹ̀ nígbà tá a fà bọ́ sókòtò tó bọ́ <laughs> níta gbangba mi. o ò lè rí àdánwò yẹn kó ṣẹlẹ̀ sí àáfàá sunna wàláyé súnmọ́bìláyé o ò lè rí o ò lè rí júwe àáfàá sunna kan rí tọrọ ẹ̀rí báwọn o ò lè rí ìtòsífà náà ni pé àáfàá sunna kò ní í fàfàkùfà àdúrà rẹ̀ kò ní í tayọ ìsúnù muslim àfọ̀nbídíà yóò kà fọ́sílẹ̀ sí mi yóò ka gáàtúlù mọ̀súdà yóò ka ṣùmùsùlà nìwárù gbogbo àwọn náà kàlébú àwọn náà kàlébú ó ní yóò máa tà bóò lórí òsè ní dàrú ẹ yóò máa pe séwù bí ṣe ń pe búlálà ni yóò máa pe kòbókò ńgbà máa wá kó kòbókò dé ta ní àgbàlẹ̀ kò sẹ́ni tí ó gbàlẹ̀ so kì í ṣe pé à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ àfọ́fà ìta bá débẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wèrè tó pọ̀ ń ta àfọwọ́fà ló pọ̀ jù kò fẹ́ẹ̀ sí àbímọ́ wèrè àfọwọ́fà ẹ̀dá ni so bẹ́ẹ̀ lómi ò fàfàkùfà pẹ̀lú tí ànákàlẹ̀ ẹlòmíì ìmukúmu igbó ẹ̀rọ̀ìnì bọ́mbà lófìn dróòmù dramadol àbí kí lẹ́ ń pè dramadol dramadol sọ́kàwé wọ́n tún mú sọ́kàwé sọ́kàwé. lẹ́yìn àwọn onímùkúmu kàsíkórì tó tún kàn ó ní madness by accident accident a máa kọ́ sí kórí ó dàrú ńgbà míì tí yóò bá fún ní normal treatment ẹni tó bá ní accident tó forí pa tó kàn wá fi àbò níkí tẹ́ ẹ ra tó o sì gbọ́ pé orí rẹ̀ gbálẹ̀ lórí ọ̀kadà ni nínú mọ́tò ni tó o lọ ya x-ray kán bá ọ wò ó ah, tó bá yọ túmọ̀ later kì í sábà kì í sábà gbọ́ àtúnṣe mọ́ o lè mọ dákú kó mọ dájí ọkọ̀ mọ dákú ṣeré ẹ̀mí ò mọ lọ páfe lẹ́ẹ̀kọ̀ọ̀kan o lè mọ jà wèrè gidi bíi tàwọn fún gálàdí o o lè mọ jà wèrè gidi bíi ẹtí musalanga o ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí wèrè gbèsè bí àrọ̀mọdọ́mọ wèrè nínú ìran wèrè kátígórì wèrè o lè mọ sóńtọ̀hún ó lè jókòó kó kàn lọ pàfé kó tó tají padà so injury tó ti fi ẹnikẹ́ni máa ń sọ lọ́sítù pé sóò forí gbálẹ̀ rí kì í sàṣà ọ̀rọ̀ gidi ni tó o bá ti forí gbálẹ̀ rí tètè lọ yẹ kán bọ̀ yẹ skọ́ọ̀ kán bọ̀ ya àwòrán skọ́ọ̀ kán bọ̀ yá kán wo bó bá ṣe rí. kó má jẹ́ pé kan ti tẹ̀ ń bẹ́ẹ̀ tó o kàn ń gbé mára ìgbà tí ó gbà fire back àmọ́ lágbára kó o tètè treat ẹ̀ báyìí ó dáa púpọ̀ so ohun tí ń bí wèrè jù láwùjọ wa ó ní àwọn àfa ẹlẹ́mìí èṣù àwọn wòlíì tí ń pe àwọn ẹ̀mí àìrí jáde wọn ní jókòó sínú àpáta ní wà nínú igi ní wà nínú odò gbogbo àwọn wòlíì ti ṣe abababababa ajagbabababa ajagbabababa kí ni ìtumọ̀ yìnyín ẹsẹ̀ bíbélì wo ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àáfàá ti ń sọ pé yánsá bàbá bí là yájà màmá bí là yáàmà màmá yí là kí ni ìtumọ̀ yìnyín ìfàkúfà ní orí máa dàrú ni orí máa dàrú ni abu muhammadu ẹ̀sọ́ bọ́lọ̀ ń ṣe kó yín yọ torí yín ò dàrú ẹ̀ wá sọ fún wa àdúrà tán fún yín ẹ wá sọ kẹ́ ẹ lè mọ̀ pé fàkúfà ìfàkúfà àfi tọ́lọ̀ bá fọ̀rọ̀ lókù bó ṣe kó àwọn yọ. bisimilayi wa alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah ngba mo ngba mo wọ ui so mo wá wá sí ìgboro zuri wa wá tó masalasi kan tó wà lọ́nà nta àwọn àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan máa ń ṣe kìnní bẹ̀ngbà yẹn bàbá yẹn ilé story building tó wà lẹ́gbẹ̀ẹ́ mosque yẹn náà ibẹ̀ ni bàbá yẹn wà so abakirun tán pàṣẹkirun tán bàbá wa ń ṣàdúrà fún ẹnì kọ̀ọ̀kan kọ́sà mi rówó gbà èmi náà sá fi iye tí mo ní lọ́wọ́ ó sá fi sílẹ̀ tó bá ní iṣẹ́ kílẹ̀ sí náà mo ní skul mo wà ó ní ibo mo wà mo ní ui mo wà ah, ó ní ui ní sọ mọ dr kékeré ọlọ́sọ̀ wọn dákọ̀ gbogbo àwọn tó wà ní dìpámẹ́ yà mú ní gbogbo wọn mọ́ mọ́ àwọn bá ní à ah, ọlọ́sọ̀ ọmọ kéwì mi ní kíní kankankan so bẹ́ẹ̀ ni sáfẹ́ máa jáde lọ ló bá ní àfà wá ní ká lọ mú mi lọ orí òkè so tẹ́mi bá ti fẹ́ wọlé àwọn àfà bá mọ̀ máa ń wo ibi ibi àlàpolo àwọlé báyìí bẹ́ẹ̀ ni mo ti rí àwọn àsokọ́ tí gbogbo nǹkan pè á bẹ́ẹ̀ mo gbé ṣe ṣe ń sílé wọ̀ báyìí lónìí pàṣẹ wà ní ìjókòó ń máa ń wo gbogbo lẹ ah, oríṣiríṣi nǹkan mo ṣàdálẹ bóyá ló bá ní kí n máa kọ ó bá pe àdúrà yẹn fún mi ó ní tó bá ti di ijọ́ friday ó ní friday ó ní kí n yan rákà méjì kí n wá ka àdúrà yẹn so. bẹ́ẹ̀ so mo bá ìgbà yẹn mo ti wà ní b sixteen independence hall ní ìwà ìgbà yẹn mo ṣe kà tán báyìí tí mo sùn lálẹ́ gbàtó di lóru báyìí bí àlùjánu ń ṣe yọ sí mi nù ó tóbi dé débi àbí bí òkè ẹsẹ̀ méjèèjì mọ́ àwọn báyìí ìyìn rí orí rẹ̀ ó sá ẹ wò lọ́wọ́ ṣe báyìí mo bá ní subhanallah mo ti báyìí ó kàn disappear ni ẹ wò mo bá ti báyìí lánàmọ́lá tó yẹ pé ìbàdí túbọ̀ náà láti ṣe báwọn èèyàn ṣe máa ń ya wèrè nìyẹn o àdúrà náà ni àwọn àfáà búkú yóò pè fún ọ o ẹ wo bẹ ẹ wo mẹsẹ wọlé sí wọn la rákà méjì nọfìlà rákà méjì àti gbólóhùn ìpèkúpè táwọn ò mọ túmọ̀ rẹ̀ wọn ò mọ túmọ̀ rẹ̀ okay ni wọ́n fà ó ní wọ́n kí tó di lóru làdìjẹ́ ló yọ sí wọn ẹlòmíì ha tó bá ṣe báyìí ó parí nù àbí hey ó parí nù. so tá a bá ń sọ fún yín pé ẹ jìnnà sí àwọn àfohùnjálàbí tó o bá gbọ́ bóyá wèrè òsínú ràn yín rí ìwọ number one. torí kò sí ni ó padà ya wèrè ni kò sẹ́ńtì máa pèpè kúpè ọlọ́ọ̀ni ẹ̀ má pè nǹkan mi lẹ́yìn ìhun ẹ̀ bá pè nǹkan mi lẹ́yìn ìhun yóò wọná ni ó ti dọ̀sẹ̀ bọ̀ gbogbo ìyẹn ò ràn yín ọ̀ kọ̀kọ́ wá wọ wèrè kó tó wá wọná torí pé n tó pè tó fi di wèrè o ni pé o pè nǹkan mi lẹ́yìn ọlọ́run so ò láforíjìn ọ wà bá wèrè kú wọ́n ì sábà wọ́n ì sábà rí wọn sábà rí wò tẹ ẹ bá wọ àwọn àfa àtẹnbá lérí síra wọn tẹ ẹ bá sa nǹkan síra wọn kí ni padà mọ́ tẹlẹ̀ bí kíkan ya wèrè so wèrè ti ń pọ̀ jù so mo máa ń fàsìkò yìí bẹ gómìnà wa ẹ dákun ẹ bá ní kó wọn lẹ̀ wọ́n ń kó wọn. Aha wọ́n tún ń pọ̀ sí ni ẹ máa bá ní kó wọ́n lẹ o tẹ ẹ bá wá rìn lójú títì iṣẹ́ ń gbọ́ kò sí ìṣọ́ráǹsì nàìjíríà ìṣọ́ráǹsì rọ́ níbẹ̀ nàìjíríà tọba ti ń wájú báyìí mọ̀ wẹ̀yìn o náà ti ẹni tí wèrè pàṣẹngo o ní nǹkan bí ogún ọdún sẹ́yìn o ó ń lọ gẹ́gẹ́ rẹ̀ ni o ni wèrè kan ń bọ̀ ló má dà lọ́wọ́ ṣèṣì rí ilẹ̀ Yorùbá yìí ah! kò yẹ ká gbọ́ nà ó kò yẹ ká gbọ́ ti rí sàlámù àìtètè rí sàlámù ẹ rí wèrè míì tí ń rìn títì tó mú un tó lè fi ṣèyàn lẹ́sẹ̀ lọ́wọ́ ẹ ní ẹ ní pira yín jọ kẹ gidi ẹ kẹ gbà kínní kó lọ́wọ́ rẹ̀ ẹ ní ṣe bẹ́ẹ̀ wọn wòran ni ó tó bá pariwo pé ha wèrè ti pa yẹn o kí lè fi ṣe ó ti mú gíbọ̀ ẹ̀gbà lọ́wọ́ rẹ̀ ó ti mú àdá lọ́wọ́ ẹ̀gbà lọ́wọ́ rẹ̀ kẹ́yìn bíi mẹ́rin kẹ́ ẹ súnmọ́ kẹ́ ẹ gbà kiri lọ́wọ́ rẹ̀ kẹ́ ẹ sólókùn lọ́wọ́ kẹ́ ẹ ké sí àwọn ọlọ́pàá ẹ wá gbé ó fẹ́ o kí gbé lọ sáàyè rẹ̀ ẹ ní sẹ́yìn ó dìgbà tó bá tó wá pa innocent citizen so ká máa rin àrìnwẹ̀yìn wò ká sì rí pé à ń ṣe àdúrà kálẹ́bì ni a máa ṣe ká tó jáde nínú ilé ṣẹ́ẹ́rì wàláì nàìjíríà yìí kò wà fífọ́rébù dáadáa ṣe rírú àwọn yẹn ó yẹ kíjọba ó tó wọn ni nílùú òyìnbó wọn mugu tó wọn dáadáa wọ́n ń wọn lọjọ lọ́jọ́ sí wọn ò je kí wọ́n pòlùtì ẹ̀fẹ̀rómẹ́ǹtì láyé kalẹ̀ yìí nìkan ọlọ́run náà mọ ìwé etí mẹ́mẹ́ láyé kalẹ̀ yìí tí ẹ mọ̀ ní káàkiri ọlọ́run ló mọ iye ìwé tí ń bẹ ń bẹ tá a bá wá tó ta iye ìwé tí ń bẹ lọ́yọ̀ stéètì ìbò wọn gan lè gbé gómìnà mi wọlé ẹ o ìbò wọn ó súnmọ́ kó gbé gómìnà mi wọlé so ẹ má jẹ́ kí wèrè dìbò fún yín o ẹni wèrè bá dìbò fún ká ṣe dáadáa o ẹ bá lè sàmọ wèrè ńlẹ ẹ dákun o abẹ̀yìn ni o alọ́kùnrin lọ́wọ́ so bó ti jẹ́ nu àsìkò irun mo kà ok mo ti post àsìkò orun gan lórí whatsapp kò tí ì sí new one so ẹ lè mọ ẹ lè mọ lóyún lọ́ba òun tí new one bá ti dé a máa gbọ́ subhanaka allahumma wa bihamdik Ashadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ok wèrè yahoo yahoo ẹ̀hẹ́n ara àwọn kàtígórì wèrè ti bẹ́ẹ̀ lùnú àwọn wèrè yahoo yahoo àwọn náà ń ya wèrè àwọn náà ń ya wèrè àwọn náà ń fi sẹ́wọ̀n àwọn náà ń mu sókèwé.